إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان أجمعين أما بعد فيا عباد الله فاتقوا الله تعالى واتعوه وعظموه في أعظم أيامه فإن هذه الأيام أعظم أيام الدنيا تزودوا فيها من البر والتقوى وجانب الإثم والهوى ذلك وما يعظم وما يعظم حرمات الله فهو خير له عند ربه عباد الله اعلموا أننا لا نزال في أيام عشر ذي الحجة الفاضلة التي أخبر النبي صلى الله عليه وسلم أن العمل الصالح فيها أحب إلى الله من العمل في غيرها وقد مضى نصف هذه الأيام فالموفق من اغتنمها بالطاعة والمغبون من فرط فيها وملأها بسيئات أيها المؤمنون إن فريضة الحج التي هي الركن الخامس للإسلام إنما تؤدى في هذه الأيام المباركة ومن المعلوم أن الحكومة السعودية الرشيدة اتخذت قرارها الحكيم بإقامة شعيرة الحج في هذا العام وفق وفق ضوابط محدود وفق ضوابط محدودة محددة لفئات محددة بسبب هذه الجائحة التي نسأل الله سبحانه وتعالى أن يرفعها عنا وعن سائر عباده ومن كان نوى الحج قبل هذه الجائحة فلم يتيسر له فأجره على الله تعالى أيها المؤمنون وفي هذه الأيام المباركة يوم عرفة اليوم العظيم الذي أكمل الله فيه الدين وتم على المسلم على المؤمنين به النعمة قال الله تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فالوقوف في يوم عرفة هو ركن الحج الأعظم يوم عرفة الذي تغفر فيه الزلات وتكفر فيه السيئات ويعتق الله من شاء من عباده من النار فعن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال ما من يوم أكثر من أن يعتق الله في عبد من النار من يوم عرفة وإنه ليدن ثم يباهي بهم الملائكة فيقول ماذا أرادها الله أدكني يا دولار ọlọ́ba tí ó lẹ́tọ̀ọ́ sí ọpẹ́ àgbà ẹgbẹ́ kò sí ẹnìkan tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àti ònìkan tuntun àti gbà pé ànábì wa Muhammad òjíṣẹ́ ọlọ́run ní ẹrú sí rẹ̀ sí ní kí ọlọ́ba kí ọkẹ́ kí ọgẹ́ àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sàádé rẹ̀ àti gbogbo ẹ̀yẹ òsọ́bá jùlọ mẹ́ẹ̀sì Islam tí ó fi jẹ́ ọgbẹ́ǹde kọ́lọ́njẹ́ àjọwà nínú wọn ẹ̀yin ẹrú ọlọ́run ní ìbẹ̀rù ọlọ́run tẹ̀lé ọlọ́run máa bọ̀wọ̀ fún ọlọ́run bá ọlá ní àwọn ọjọ́ tí a wà nínú rẹ̀ yìí ipe àti ń gbẹ́nu lé àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù bèlè ìjà tí ọlọ́ọ̀bà àlejò tó fi búra nínú suratul fajr tọ́sọ pé wal fajri wa layalin ashir òun búra pẹ̀lú al òun sì búra pẹ̀lú òru mẹ́wàá tí ń bẹ ní inú ìjà gẹ́gẹ́ bí ìtumọ̀ tí àwọn sàábí sàábí fún sí ẹ máa pèsè pẹ̀lú oríṣiríṣi dáadáa gbogbo oríṣiríṣi ìbádà nínú ẹ̀ ní àlékún ìrun àbíkìrí ìka Qur'an ìwé ọlọ́run ní gbogbo bàbá ti lágbára bẹ́ẹ̀ náà ni máa ṣe dáadáa sáwọn bẹ́ẹ̀ náà ni ààwẹ̀ gbígbà kọ́lọ́run bá ti ìní wọ́n kéde wípé a ti ọdún pẹ̀lú ògùn ọlọ́run kì í túmọ̀ sí àwọn alálàájì wọ́n lọ sí àràfà ọjọ́ monday kọ́lọ̀ dé kí gbogbo ẹ̀kọ́ bá pẹ̀lú dáadáa kọ́lọ̀ jẹ́ àti ọdún náà ní ọdún ayọ̀ ti tóbi rẹ̀ rẹ̀ bá a ti ń ṣe àlékún dáadáa ní àsìkò yìí ní títí bẹ́ẹ̀ náà ni jìnà sí gbogbo àwọn tí ó sì máa fún wa ní àdìgbèlé lórí dáadáa tá bá fi bẹ́ẹ̀ náà ti jẹ́ pé ká máa jìnnà sí ẹ̀ṣẹ̀ ń bẹ̀ torí pé tí ti ń dá ó fa ọgbà ọlọ́run ó fa ya ni ọlọ́run bá lè jẹ́ lásán nù ẹ yóò tó bá ń bọ̀wọ̀ fún tí ọlọ́run bá ti

ní máa fi àlékún súnmọ́ ọlọ́run àwọn èèyàn kan ti sùn gbàgbé tó ṣe pé wọ́n gbàgbé wípé àwọn ọjọ́ àwọn ọjọ́ tó lọ́lá ni ìbáàdà wọn nù rẹ̀ tó nǹkan àwọn èèyàn míì ti ẹ̀mẹ́ tó yẹ pé ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ wọn lógún lékún ní àwọn ọjọ́ yìí fi ọlọ́run dákan kó ṣàánú wa ẹ̀yin mùsùlùmí ájì gbogbo wa ti mọ̀ pé orígun kan ní orígun Islam ni òun náà sì ní orígun ẹlẹ́ẹ̀karùn-ún àtìmọ̀ ibi ta a ti máa ń ṣe tí ọlọ́wọ́ fi gbà á náà ní ìlú Saudi Arabia ó ti gbé ètò kalẹ̀ nítorí fìtínà tí ó ń ṣẹlẹ̀ látara ipe kí àwọn alálàájì ìtìta ọmọ wá kí àwọn alálàájì inú ilé bá wọn nìkan ni wọ́n tó wá fi òǹdèdè náà wọ́n gbé àwọn májèmọ̀ ìgbìyànjú ni látọ̀dọ̀ wọn yí pé kọ́mọ̀jẹ̀ pé wá táwọn yẹn bá wáyé ni kòrónà tó wá tó wá fọ́káká àti lọ sí ibi òsì dẹ́sẹ́lẹ̀ kí wọ́n mọ̀ wọn kó nara wọn tí wọ́n tó kó lọ sí ìlú wọn torí ẹ̀ náà ni àwọn náà fi gbìyànjú tí wọ́n gbé ìgbésẹ̀ yìí kọ́lọ̀ ń dákú kọ́ máa fi wọ́n ṣe kó ń gẹ́ dáadáa wọn la ti tóbi ọlọ́run láàánú rẹ̀ àti àwa náà kọ́lọ̀ ń dákú kọ́ bá kó kòrónà náà kó lẹ̀ kọjá pé

gbogbo ẹ̀ náà ni àwọn èèyàn yẹn náà mọ̀ ní ládàá rẹ̀ so bẹ́ẹ̀ náà sì ni nínú nínú Islam àwọn iṣẹ́ tí yẹn bá ti pinnu kó n fẹ́ ṣe tó bá ti kíkọ̀ wá rí ṣe mọ́ ọlọ́run fún ní ládàá pé ẹ̀ń tó ṣe èyí tí èyí tó ṣe èméjì o èyí tó ti mọ́ra pé ń ṣe ni tó sì ti tó ti dàníyàn rẹ̀ tíbi wọ́n bá wá dé ọlọ́run fún ládàá yìí pé ò ṣe kọ́lọ́dà fún mọ́dún ẹnì kọ̀ọ̀kan wá nínú ládàá náà ọlá ti tóbi rẹ̀. ìjọ àràbá ó wà nínú àwọn ọjọ́ yìí òun náà ní ọjọ́ kẹsàn-án nínú zolihijja ìyẹjọ monday tí ń bọ̀ yìí kágbìyànjú lórí wípé àti múra kalẹ̀ lórí wípé a fẹ́ gba àwẹ̀ fún ọlọ́ọ̀bà àdìkẹ́ọ́lá wá ní àdìsá níbi wípé ọjọ́ àràfá yìí ọjọ́ tó gba àwẹ̀ ní ọjọ́ náà òun ọlọ́run yọọ fa ẹ̀ṣẹ̀ ọdún kan tí ń bọ̀ rẹ fún àti ọdún kan tó ti kọjá lọ tàwa ní bẹ tí ò lẹ́ṣẹ̀ tí ò ní àtìṣe àní bùkátà sí eléyìí kó rọrùn fún gbígbà títóbi àwọn tá a bá ń wẹ́ran ti tá a mọ̀ dààmú lórí wẹ́ran ẹ̀mọ́jà àgbàgbé àwẹ̀ ọjọ́ àràfà yìí ń dákun kó rọrùn fún wa òjíṣẹ́ ọlọ́run nígbà ní kò sí ọjọ́ kan ní ayé tọ́lọ́ọ̀bá àlejò ọlá máa fún ogunlọ́gbọ̀ èèyàn kọ́kọ́ rẹpẹtẹ lẹ̀ nínú kúrò ní wọnámá nínú àdìsá ní àdìsá àìsà gbà wá yìí pé ìjọ sọ sọ yìí pé náà ọba sì yóò ti fáàrí pẹ̀lú àwọn màláíkà ibi àwọn èèyàn wọ̀nyí lórí àràfà yìí ìta so wọn nítorí ìwọ ọlọ́ọ̀bà àlekè ọlá mi ọlọ́ọ̀bà wa máa fi wọ́n sùn yàrá yìí pé nítorí àwọn tí ó ọmọ ànábì ádámà náà láti dá gbogbo ọmọ ànábì ádámà tí ì ti bẹ́ẹ̀ àwọn náà mọ̀ pé ó bàjẹ́ wà nù wọn torí pé njọ́ kiri àná tọ́lọ́ọ̀bà àlekè ọlá fẹ́ dá wa àwọn màláíkà sọ̀rọ̀ tó yẹ pé ó lè tọ́ba dé èèyàn ni wọ́n àwọn èyí tí ń bọ̀ yìí náà tó sọ ọmọ ádámọ̀ yìí náà ẹ̀jẹ̀ náà làwọn náà máa sálẹ̀ wọ́n máa ṣèbàjẹ́ lórí ilẹ̀ ọlọ́ọ̀bá àlèkọ́lá ní òun nímọ̀ sí tẹ́ ẹ̀ nímọ̀ sí ọlọ́ọ̀bá torí ẹni eré tí ó jáde ní ọmọ ànábì ádámọ̀ gbogbo adágbogbo sórí ilé ayé kọ́lọ́dá kókó jẹ́ ajẹ́ ìfẹ́ńgbẹ́ ẹni eré wọlé àtútóbi ọlọ́run wọlé àánú rẹ̀ òṣìṣẹ́ ọlọ́ọ̀lá àlèkọ́lá tó ń sọ ń pa ọjọ́ àràfá yìí pé khairu du'a du'a yawm èyí tó lóore jù nínú gbogbo àdúrà tí yẹn máa ṣe iná ní àdúrà ọjọ́ àràbà wa khairu ma qultu ana wan nabiyyuna min qabli la ilaha illa Allah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa ala kulli shay'in qadir ó ní èyí tó lóore jù nínú tèmi máa ń sọ táwọn ànábì ọlọ́run tó ṣáájú mi náà máa ń sọ òun náà ní ká máa pé la ilaha illa Allah wahdahu la lahu al-mulku wa lahu hamdu wa ala kulli shay'in qadir ìtumọ̀ rẹ̀ náà ni pé kò sí ẹnìkan tí ó lẹ́tọ̀ sí ìjọsìn àyàfi ọlọ́run lóhùn nìkan ṣoṣo kò sí akẹgbẹ́ fún ipò ọlá nǹkan ọlọ́run nìkan ló ní gbogbo nǹkan bá ń ní lásán ni ọlá náà ló ní gbogbo nǹkan ẹ̀yìn nìkan ó sí òun náà sì ànábì wọn láàrin ọ̀sán àti ẹgbẹ́ gbọ́dọ̀ ní lọ́dàá nínú tóun máa tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run tó sì máa ń wọ ọlọ́run bá mọ́ àti àwọn ànábì ọlọ́run tó bẹ́ẹ̀ náà nínú àdúgbò ní láàrin àti ẹgbẹ́ ní tíyẹn lè tíyẹn bá wí kan lẹ́yìn ìgbà tí ọba ti gbogbo ìbáàdà tó wá kan kò sí iṣẹ́ eré àfẹ́ńbá tó ń tó ju ọgọ́rùn kan rẹ̀ lọ bẹ́ẹ̀ náà sì ni ó tún jẹ́ ìsọ fún yàn kó o níbi ṣàyàfín àwọn èṣù àwọn àjẹnú kọlọ́ńdà kókó sí ọ̀rọ̀ fún wa la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir òjíṣẹ́ látọ̀dọ̀ hakim ọmọ hizam kọlọ̀nkọjọ́ ló fi ipe ńgbà tí ọjọ́ àràbà tó dé ọlọ́run ṣe ọ̀rọ̀ fún ọwọ́ kó ẹrú ọgọ́rùn kan ràkúnmí ọgọ́rùn kan màálù ọgọ́rùn kan àwọn ewúrẹ́ ọgọ́rùn kan ọwọ́ aṣọ ikú gbogbo ẹ̀ òun ti bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn dábà tó mú wáyé orí tí wọ́n máa pa tí wọ́n máa fi fún àwọn alálàájì wọn máa fi wọn lóúnjẹ so kí túmọ̀ sí pé ọ dáa fún mùsùlùmí oná gbìyànjú bọ́lọ̀ bá ti fi ọ̀rọ̀ fún tó kó sí dáadáa sáwọn ẹrú sí ọlọ́run nírú àwọn ọjọ́ yìí ọjọ́ ni ọjọ́ ni kìí ti pé ìsìláàmù mú wá ṣe ẹran kan ní ọfà ìsìláàmù mú náà ni pé àtọ́bí ike àtàgbàlagbà gbogbo ẹ̀ tó bá ti rọrùn fún láti ike ẹran ní rè ó sin ni ọ̀rọ̀ á ni kọpa fún ọlọ́ọ̀bà àlejòọlá kọ́ jẹ́ ń bẹ̀ kó fún àwọn èèyàn jẹ tọ́lọ̀ bá ti ọ̀rọ̀ fún ọ olèkọ́ méjì olèkọ́ mẹ́ta olèkọ́ wọn kọ́ bọ́ọ̀rù kan orí ọlọ́run ti ń ṣe nítorí ẹ̀dínkù yóò ọjọ́ fún <clears throat> ọgbọ́n rẹ̀ yọ wà jọ pẹ̀lú pé ní agbára láti rẹran kọ wá fẹ́ pé ìtànmí jẹ́ nítorí wà lọ́wọ́ ọlọ́run rẹ̀ wà lọ́dọ̀ ọlọ́run nítorí ọlọ́run náà ní tó jẹ láti ọdún kan ọdún méjì ọdún mẹ́ta tẹ́ ń jẹran tí ò sì tí ò sì torí ẹ̀ pẹ́ àwọn arábàdàn ọmọdé ẹran jẹ́ o tòjá láwọn àwọn ọmọdé bá kó ẹran wá tó bàbá ṣe rà tó tó tó tààtó rárá rárá tààrà tán ìní ẹ̀ ó tún rí mi kó wá lọ́dún sí ń bọ̀ ẹ̀wọ̀ títí bí ọlọ́run sùkáfí ilé ìkáfí dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ̀mẹ́jẹ̀ aronú lórí owó tí wọ́n ń tà àwọn tí ń tà gan rẹ̀ tí wọ́n rí pé owó nǹkan méjì làwọn ń gbà àwọn ń gbowó ẹran àwọn sì ń gbowó ọdún torí tí wọ́n gbà ó ti kọjá káfí owó ẹran nìkan tuntun ọlọ́run dákun iye wọn ni wọ́n tà ọlọ́run máa bu owó rẹ̀ tó alákòó kọ́nà ń jẹ́ ká lè máa ríra ká sì lè máa rí sísìn ọlọ́run ká máa gbé ọlọ́run ọba àlékè ọlámá ní gbogbo àsìkò ní gbogbo ògbà nínú ilé àti ní inú ọjà bẹ́ẹ̀ náà sì ní ní àwọn àjá mùtẹ̀ṣírì àwọn ọjọ́ tí ó tún tẹ̀lé àwọn ọjọ́ mẹ́ta tí ó tún tẹ̀lé ọdún náà ká máa gbé ọlọ́run ọba ká máa gbé tóbi هذا وصلى الله على نبينا محمد الحمد لله وكفى والصلاة والسلام على رسوله المصطفى وآله وصحبه ومن بأسلتها ما بعد فأيها المؤمنون فمن, فمن الأحسن في هذه الأيام زيادة التكبير والتحميد والتسبيح لله سبحانه وتعالى ومن صفته أن يقول العبد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد أيها المؤمنون وفي هذه الأيام المباركة يوم النحر وهو اليوم العاشر الذي هو أعظم الأيام عند الله تعالى رفع الله قدره وعلى ذكره وأثر به في كتابه الكريم وسماه يوم الحج الأكبر قال الله تعالى وأقام من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر أن الله بريء من المشركين ورسوله وقف النبي صلى الله عليه وسلم يوم النحر بين الجمرات في الحجة التي حج بها وقال هذا يوم الأكبر عباد الله وإن من أفضل الأعمال الصالحة في هذه الأيام العشر قبل الأضحية في يوم النحر وهو يوم عيد الأضحى وفي, وفي أيام التشريك الثلاثة بعده وما عمل ابن آدم يوم النحر عملا أحب إلى الله تعالى من إراقة الدم تقربا إليه سبحانه وتعالى وهذه الأضاحي سنة أبينا إبراهيم ونبي وسنة نبينا محمد عليهما الصلاة والسلام وللأضحية شروط لا بد من مراعاتها وهي أن تبلغ السن المعتبرة وهي خمس للإبل وسنتان للبقر وسنة للمعز وستة أشهر للضعن عند بعض العلماء وأن تكون سليمة من العيوب التي تمنع الإجزاء وهي المذكورة في حديث البراء بن حازم رضي الله عنه قال قام فينا رسول الله صلى الله عليه وسلم فقال أربع لا تجوز في الضحايا العوراء البين عورها والمريضة البين مرضها والعرجاء البين ضلعها والكثيرة التي لا تنقي adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọlọ́ọ̀bá tí ọgbẹ́ tọ́sí atọ́rọ ìkí àti ìjọba anábíwá Muhammad ti ọlọ́ọ̀bá kí ọgbẹ́ kí ọgbẹ́ àtàwọn aláàrẹ àtàwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹni tó wá ní ọmọ Islam tó fi jẹ́ ọgbẹ́ èdè ọlọ́ọ̀dẹ́ àjọ àdéhùn ẹ̀wọ̀n ẹ̀yìn ẹrú fi ọlọ́run nínú tọ́jà jù ní àwọn ọjọ́ yìí òun náà ní ká máa gbé ọlọ́ọ̀bá àlejò ọlá ká máa gbé tóbi gbogbo gbà ní gbogbo àyíká bá wà nínú ilé ni àbí nínú ọjà ni àbí nínú mọ́sálásí ni nínú ìtọ́gbọ́wá pé a lè máa ṣe òun náà ní gbóná Allahu akbar Allahu akbar la ilaha illallahu wallahu akbar Allahu akbar wa ìtumọ̀ náà ní ọlọ́ọ̀bá àlejòlá ní ọba tí ó lẹ́tọ̀ sí ìjọsìn ọlọ́ọ̀bá àlejòlá ní ọba tí ó tóbi gbogbo tí ń tóbi lọ ọlọ́ọ̀bá àlejòlá náà ní ọba tí ó lẹ́tọ̀ sí ẹ̀yìn lórí dáadáa tí ó sì sí ọmọ ẹ̀dẹ́ ní àgbègbè àgbáńláyé ẹ̀yìn ẹrúsìn ọlọ́run àwọn ọjọ́ yìí nínú àwọn ọjọ́ tọ́lọ́lá káàtó mẹ́wàá iná ẹ̀mí ọjọ́ ọ̀gbọ́n ntí ọlọ́ọ̀bọ yọnu sí fún ẹrú jù ó náà ní pé kí ọ pa ẹran kó fi ṣe ìjọsìn fún ọlọ́ọ̀bọ àlejò ọlá ọlọ́ọ̀bá fi ọlọ́ọ̀bá sọ fún wa nínú koran ní ìtọ́ka nínú koran yìí pé ọjọ́ yìí ni yọ́mùlẹ̀ hajjil akbar ó náà ní ọjọ́ ájì tó lágbára jù torí pé àwọn èèyàn ó ti sọ̀kalẹ̀ ní àràfà kálukú ó tó pàdé mìíràn fún ó tó wá máa lọ sí mẹ́kà oríṣiríṣi iṣẹ́ náà ni wọ́n ṣe ní ọjọ́ náà tọ́jọ́ pé ọjọ́ yẹn èèyàn máa mí ti ara èèyàn tọ́jọ́ pé bí ọjọ́ kejì bí ọjọ́ kẹta bí ọjọ́ kẹta ní oṣù tó pàdé ara wọn ẹlòmíì mọ́ta àwọn oṣù pàdé padà gbàtí wọn bá mí ti ara wọn nítorí akọlùkọgba ẹ ìrìn tọmọ ń ṣẹlẹ̀ ní ọjọ́ náà kọlọdà kan gbogbo àwọn tí wọn wà ní hajj kọlọdé fún wọn ṣe ní ìrọ̀rọ̀ ọlá àti tóbi Ọlọ́run wọlé àwọn ọmọ kọlọrun kó fi ìṣọ́ rẹ̀ sọ wọn kó fi ìṣọ́ rẹ̀ sọ kọgbà gbogbo ìbáàdà tiwa náà káàsì ń lílá ìlọ hajj kọlọkọgbà fún àwa náà òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó pe ọjọ́ yẹn ní yawmul hajjil akbar ọjọ́ hajj kò sí pé òrùlọ́lágbára jù ìjọ tí a wá pé à ń gún ẹran yìí níjọ́ kejì àràfà yìí kì í ṣe pé ẹran gbogbo dúró jọ náà ọjọ́ mẹ́ta lẹ́yìn ìgbà náà èèyàn tún lè gún ẹran tó ń jẹ́ pé ládá náà ni ọgbà ṣùgbọ́n gbogbo sẹ́ẹ̀sì kéèyàn ó tètè máa ṣe ní àkọ́kọ́ àsìkò rẹ̀ lóníládájú ní Islam àti irun iṣẹ́ ìlànà onímọ̀ sọ wípé èwo lọ́jà àjù ṣé ká ṣe sùúrù pẹ̀lú ẹ̀mí àti ká ṣe ní àkọ́kọ́ àsìkò ṣùgbọ́n gbogbo ìbáàdà pátápátá ká tètè ṣe ní kíákíá torí àmọ̀ bàbá lọ́dọ̀ náà náà ló fi ní ló fi ní ládájú ẹnjí ọba lágbára ẹran ọjọ́ àkọ́kọ́ kò sí ìwọ ọba àdúgbò ọdún rọ̀lẹ́ kọlọra tiẹ̀ yóò ti lẹẹsì yóò ti pàǹdọ̀bì so pípa ẹran ìyẹn ti lè falẹ̀ ìgbà tí ìmáàmù bá jọ pàtì ẹ̀sán ní ọjọ́ ẹ ọjọ́ ọ̀gbọ́n èèyàn á lè pa títí títí tí ó fi òun ó fi wọ̀ sígbà tí èèyàn lè pa so ẹ àwọn apá àgbẹ̀gbẹ̀ ẹni tí ọ̀bá apá tó òun fi wọ̀ ó ṣe sùúrù di ọjọ́ kejì lọ́dà yìí ọ̀pá lóru náà kò ṣe nǹkan nígbà tó rẹ̀ tó so ṣùgbọ́n tó bá ṣe sùúrù di àárọ̀ náà lọ́dà yìí bí ẹ̀rọ súná náà ni àyíká lóru ojúmọmọ ìlà máa ń pa ẹran ilé afẹ́ pa yìí agbọ́dọ̀ sàkíyèsí àwọn májàmú tí ń bẹ́ẹ̀ nínú ẹ̀rí tí ọjọ́ pé ọjọ́ orí rẹ̀ ó pé pérépéré àìsàn rà fún mi pè àwọn tí ń lọ rà fún mi ọgbọ́dọ̀ pé ọkọ̀ ọ̀rọ̀ pé ọdún márùn àwọn tí ń lo màálù màálù yẹn gbọ́dọ̀ pé ọdún méjì so àwọn tí wọ́n lẹ̀ ṣẹ́ẹ̀sì rẹ̀ ti mọ̀ màálù káàbàárà káàdì pé màálù tó lálàáfíà ni ká má lọ ra ọmọ màálù bí olóṣù mẹ́fà bí ọlọ́dún kan ká méjì ẹ̀ pé ó ti pé ọdún méjì Eh, bẹ́ẹ̀ náà ní tó bá yẹ kí ewúrẹ́ ni kájẹ́ pé ó ti pé ọdún kan apá kan náà ní màtó pé tó bá jẹ́ pé àgbò ni tó bá ti pé oṣù mẹ́fà kò ṣe nǹkan ṣùgbọ́n àwọn míì kúrò lórí pé ọdún kan náà lòun náà ká sọ ọ ṣe kárí pé èyí tí ó ti pé ọdún yẹn òun náà ní ara ó sì lẹ́yìn pé ẹran yẹn yọ ọmọ kúrò níbi àgbébù bó bá ti dá tọrẹ wà sí iná ní ládàá rẹ ó sì pọ̀ sí tọ́ dàbí yẹn ládàá pẹ̀lú ẹ̀ kí ìṣekọ̀ dàbí yẹn ti ariwo ìjọ kan ní ẹnìkan lọ́dún kan àjọ ọdún pọ̀ ní ṣùgbọ́n kí èyí apá àjọ rìn lọ́wọ́ ní ó mú ẹran ọ̀kan wá àpéjì ẹran ìdá yóò dá wá ju lé ẹni tó ti gba ládà rẹ̀ nítumọ̀ sí pé ẹran tí yóò dá wá ju lé lọ́fẹ́ rà èyí di ẹran kó fẹ́ tẹ̀sẹ̀ so bàbá ti dàbí yẹn pa afẹ́ bísí lọ́n tá a sì tó ní àwọ̀ dáadáa iná ẹ̀ ní àtìgbàládá tó èyí tó funfun báláwo ńlọ́wọ́ àmì ipò àkọ́kọ́ èyí tó ti pé ó ní àwọ̀ méjì nípa yẹ pé dúró wà fún rẹ̀ fún wà ní ara rẹ̀ kù àbí kí dúró yí ojú rẹ̀ kẹ́bù tó wà ní àdí àbẹ́yìn tó jẹ́ aláwọ̀ méjì náà kò sí ní ọ̀dà nínú ẹ̀ kábíyànjú pé rẹ̀ wà tó sì lálàáfíà dáadáa tí ò tún ní kó bá àlàáfíà wa òun náà ní ara sallallahu alaihi ọ̀dà akọ́wà ní ara ìrọ̀ta afẹ́ ti paléyà alákọ̀ọ́kọ́ onáni àlẹ́ àwòrán olùbáyé nù ètò ètò ojú kan rẹ̀ tó sì fojú hàn tí ọba fojú hàn kò sí problem bó ti fojú hàn ti fọ́ yẹ kó tí ọba jẹ kókó kọ́ máa jẹ lọ sí ẹgbẹ́ rẹ̀ nà kọ́

ẹlẹ́ẹ̀kejì tó di ọ̀rọ̀ sọ sọ́làm tó sọ oní ẹ̀dá alùmọ̀rí lọ́pọ̀ alùbáyé ní mọ̀rọ̀ bùhá aláìsàn rẹ̀ hàn oríṣiríṣi àìsàn ni wọ́n ń ti ẹran ìmí ìmẹ́tọ́ bá ti ẹnu pẹ́ báyìí gbogbo owó ọkàn bolẹ̀ ni ẹ má ra wọ ọmọ báyìí ìmí ìmẹ́tọ́ yẹ pé kúrú náà ti mú gbogbo ara rẹ̀ ni bá jẹ́ pé díẹ̀ ni wí ìtọ́wájẹ́ ti pọ̀ jù nù awọ rẹ̀ ní kúrú náà ti mú ẹ̀yà àjìnà ìmí ìsìn bẹ́ẹ̀ tó yẹ pé wèrè wèrè wèrè ti bọ́ nínú làákàyè rẹ̀ àgànà ti kọlù bátẹ́kùn bá fẹ́ kọ̀ báyìí ọ̀tà jù nígbà tó fẹ́ nígbà tó fẹ́ kan abẹ́ jù ẹ̀ sì mọ̀ lórí ìyẹn fẹ́ ti fẹ́ ní ọpọlọ bí kọjá tó ń jẹ́ nǹkan jì ní nǹkan yẹn kò sí tí òde kan bẹ́ẹ̀ náà sì ni pé pé ìwo rẹ ti tẹ́ ó sì tẹ̀jẹ̀ lọ́wọ́lọ́wọ́ tó bá ti san kò sí kankan méjì tó bá jẹ́ pé ó sì tẹ̀jẹ̀ èyí tó bá bẹ̀rẹ̀ ẹgbẹ̀rún ọdún ọlọ́run ti ṣeun àlèpá mo ti ń yàgò bí ọjọ́ méjì mẹ́ta tó ti wá kó bá dẹ́yìn náà rí pé ilé yóò lè rìn dáadáa mọ́ òun náà ti dà láìsàn tí àgbọ̀dọ̀ pa ní àsìkò yẹn mọ́ kàlọ́ wà ìmí sáárà dípò rẹ̀ bí yẹn bá pa àkọ́kọ́ rẹ̀ lóyá ọkàn pẹ̀rẹ̀ jẹ ni. ẹlẹ́ẹ̀kẹta tó ti sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ onáìní àlà àrùbá olùbáyé nù lọ́ra ọ̀hà èyí tó di pé amúkun ni tó sì fojú hàn yìí pé ó múkun tọ́wáyé pé ìmúkun rẹ̀ ò fojú hàn kò ṣe nǹkan ṣùgbọ́n èyí tó fi hàn yìí pé kò lè dúró straight ẹsẹ̀ rẹ̀ ti tẹ̀ so ẹ̀yin náà ti gbé amúkùnlé lè so kájí náà sí bẹ́ẹ̀ náà ni àlùkẹ́sí ìlọ́kùn lẹ́sí láàtún sí èyí tó ti wù ẹ́rẹ́ẹ́rẹ́ tó ti gbé bá pa báyìí ẹ bọ́ọ̀bù yẹn pọ̀ nínú egun rẹ̀ èyàn wà ó fipò lè yóò ti rọ̀ tó náà ṣe pé ẹ̀fọn ara rẹ̀ yẹn ti èyàn níbẹ̀ lè ka gbogbo ẹ̀fọn ara ìkọ́kà wọn dú tí títí ó fi ka ẹ̀fọn ara rẹ̀ irú ìyẹn ó ti wù ẹ́rẹ́ẹ́rẹ́ ká máa jìnnà sí i kọ́lọ̀ ọba àdìgbọ́lá kó ṣe rọrùn fún wa èyí tó níwò lórí náà lọ dáadì akọ́dáadì abo lọ gbọ́ abo náà wọlé yá ìtọ́jẹ́ ìtọ́jẹ́ akọ sí èsì ọ̀dà ọ̀dà mú ọ̀dà náà ló náà wọlé yá ọ̀dà náà lè fẹ́ tẹ tẹ fi ọkọ̀ kan rẹ̀ bọ̀ wá kété kó lè bàjẹ́ tó dídàgbà rẹ̀ yóò jẹ́ tí ọ̀dà tí ó sì tóbi sí tí ó sì lẹ́ran la èyí tó bá jẹ́ pé jẹun kó kú ni jẹun jẹun jẹun kó lè dé mọ́ kó sí nǹkan èyí tó ṣe pé tó bá ti pé ọ̀ bá yà ní ohun kankan ní jáde lẹ́nu rẹ̀ aláìsàn ojú nìyẹn so àgbọ̀dọ̀ kúrò ní ìpàdéyà so èyí tí ọjà tó lálàáfíà tásí láàfíà rẹ̀ pé onáníkájú ìgbì lórí ẹ̀ ọlọ́run kó ṣe ń rọ̀rọ̀ fún wa wọlá títóbi ọlọ́wọ́ láàánú rẹ̀ àfi títóbi ọlọ́run bí ọlọ́run àfi àánú rẹ̀ bẹ́ẹ̀ ìlú wa nàìjíríà lórí bó ṣe rí ìtọ́jà ń bẹ̀ kọ́nà jọ máa gbèrú sí ètò kù díẹ̀ káàtó kọ́lọ́run kọ́ bá ti àtúnṣe rẹ̀ àwọn tí wọ́n máa ṣe ìjọba lé wa lórí tí wọ́n máa bẹ̀rù ọlọ́run tí wọ́n máa bẹ̀rù ẹ̀ tí wọ́n máa fi ẹ̀tọ́ ọlọ́run kọ́lọ́run tí wọ́n máa fi ẹ̀tọ́ ọmọ ẹ̀dẹ́ èèyàn fún ọmọ ẹ̀dẹ́ èèyàn iná ìdí kọ́lọ́run máa yìn lọ́gàlẹ̀ wa lórí àwọn tó wà ń bẹ kọ́lọ́run dákọ́ máa kọ́ wọn máa ṣe kọ́lọ́run kọ́ bá a ṣe àtúnṣe fún wọn gbogbo ìlú Islam tó ń dàrú kọ́lọ́run kọ́ bá a bu omi tútù síbẹ̀ kọ́lọ́run dé ó tòrò ìlú Saudi Arabia àti gbogbo ìlú Islam lágbàáyé ṣe mọ́ Nàìjíríà kọ́lọ́run dáàbò mọ́jú kí á rí ìlú kòrónà báyìí náà bẹ́ẹ̀ ولا تتوب ولا نور ربنا لا تزغ قلوبنا بعد إذا حديثنا وحبنا إلا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا افرد علينا صبرا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب الله قوموا الى صلاتكم يرحمكم الله الله أكبر حي على الصلاة حي على الصلاة